lópin ìgbà tó ṣe pé téèyàn fi wú yẹn òun náà ní òpin àwọ̀ ọwọ́ èèyàn ní kan omi kò sí tó burú mẹ́. pẹ́sẹ̀ tí mo gbé ẹni tó kírun fún àwọn olùmọ̀ ó ti wá kírun fún àwọn tó tẹ̀ kírun kan ti ọ ìmọ̀ wọn ti lọ wọ́n tẹ̀ sí wọn ó wá ti sọ àpòmọ̀ nílùú àlà àtúntò ìṣẹ̀lẹ̀ kan. alhamdulilayi ẹni tó kírun fáwọn èèyàn ní ìmọ̀ ìmọ̀ tó ti wọ́n ti sálámù kó tó wá di kó yé e. nke mani yìí lara bẹ lára aṣọ mani yìí lara bẹ lára aṣọ tí o sì mọ ìgbà tí mani yìí yíyọ lára ọwọ́ pé mani yìí ń bẹ kò sí nǹkan tó lè kó dààmú nípa bá mani tó lásán ni látàrí tó jáde tó ti wẹ̀ tó ti wẹ̀ fún mani yìí wà ń bẹ lára níbi mà ní ìké sẹ́gbìn lé ìtọ́jọ́ gbajù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ ìpè tó mà ní ìdájọ́ rẹ̀ dàgẹ́ bí ìdájọ́ mà ní ìtura ń bẹ lára rẹ̀ ó ti gbẹ kó sí ìgbẹ́ kó kékeré àwọn fi kí wọn lópin ìgbà tí ọba lúpọ̀ mọ́mọ́dé tó bá lúpọ̀ mọ́mọ́dé ẹ̀gbin ni mọ́mọ́dé àjẹ́ ike eléyẹn ìlú lè bí kó tún kẹ̀kẹ́ ṣùgbọ́n gbàtí sẹ́mà ti ń bẹ lẹ́yìn rẹ̀ táwọn ò ti mà nípa àkànyẹn tí lè má mọ̀ sí má mà síbẹ̀ kò sí ní tó sì rántí wọn. tọ́ba wa tẹ̀lé pé imam màní yẹn jáde lára rẹ̀ látàrí pé kìí ti pé màní tó ti jáde tó ti wẹ̀ fún mi eléyìí ọjà tuntun tí ò ti wẹ̀ fún bóyá ń wò kó oorun tó ń sún kàn yìí ni màní yìí ti jáde sí wàhálà màtí ọ̀ máa mà tó dábàá yìí kókó bá àwọn àwọn jẹ̀máà màtí ò ti máa mà yẹn yọ̀ lọ́wọ́ tọ́ba wẹ̀ yóò kún un jẹ́ kí. kò sí tó ṣe ràn jàmá Allahumma àyàfi tó bá ti kó lórí ìrìn lọ àfúrà mọ ìpè ìjà náà bá mú un lóru tó wọn ò tí wẹ kó kó wọn tó wá ní kíláàsì bákan méjì nínú kó sọ nínú ọmọ bá lọ fáwọn fi parí ìrìn àbí kó sì sọ fáwọn jàmá kó dúró dùn òun ń bá tán bẹ̀rẹ̀ àwọn náà gẹ́gẹ́ bí anabi muhammed sallallahu alayhi wa alayhi wa sallam ti ṣe ṣe. number three. alayhi salaam. ìbéèrè mi ni pé tó bá jẹ́ pé a rí ẹ̀rí jẹ́ pé a bá sọ ẹ̀rí ìṣẹ̀lẹ̀ ẹni náà tó wá jẹ́ pé nǹkan tó tó jáde ní kókó náà ni látàrí pé kò lórí ìlera rẹ̀ ó bẹ̀rù pé ìjọba lè fi lórí ìlera rẹ̀ ọ̀rọ̀ balẹ̀ gba ìṣúná àti ìdílé ṣé ó lè alhamdulilayi ẹni tọkàn rẹ tó ti pàṣẹ sí islam tó sì mà dájú pé islam lọ́nà àmọ́ ń bẹ̀rù látàrí pé òun sì dómìnira rẹ̀ òun ìtumọ̀ kò tí dómìnira ara rẹ̀ òní pé wọ́n ti ń gàrí rẹ̀ kò tí lè dára rẹ̀ bọ́ wọ́n ń tọ́ ni kò tí lè dára rẹ̀ tọ́ aláwọn kò sí islam wọn lè pa àwọn àwọn iléèwé rẹ mọ wọn lè pa àwọn òkú wọn ránṣẹ́ sí mọ gbogbo eléyìí ti problem fún ọmọ tọmọ ọmọ fowó iléèwé ránṣẹ́ sí mọ gbogbo eléyìí kì í ṣe wàhálà àwọn ọmọ ìyá rẹ mùsùlùmí ọba gbé wọn àràn lọ lórí bí ó ti parí sùkúl rẹ wọn àràn lọ́wọ́ lórí bí ó ti máa tẹ̀lé bí ó ti wọn bá gbára wọn ti ṣe máa wọ́n jà púpọ̀ pé kọ́ gbára rẹ̀ là nítorí pé oúnjẹ ilé ayé kò sẹ́ni tí ó jẹ tí ò ní kú ṣùgbọ́n tá a bá kú níbi ń bẹ lẹ́yìn ẹ̀fà dèjè lọ àlùjáná àbínà gbogbo èèyàn gbọ́dọ̀ dàdàbọ̀ ọgbàrá rẹ̀ là ríru rẹ̀ tó bá lọ́wọ́ ní switzerland tó kọ́ ọ́n sí dòmìnira rọ̀ ọ̀dájú pé ó dòmìnira ara rẹ̀ jọ̀kan nítorí pé bàtú bá jáde iléèwé náà yóò tún náà gbọ́dọ̀ sí mẹ́tọ̀ fún òun ṣe sùúrù fún òun fi ríṣẹ́ tí wọ́n lé láwọn ọ̀gá ilé òun náà sẹ́ńtì wa ló kù ní oṣù wa di kú lómìnira torí bó bá tún fẹ́yàwó náà tán yóò tún ní wọ́n tún gàárì òun níbi sìn kò tó bàbá má bínú kí màmá má bínú ó sì máa pọ́tọ̀ níwọ́ wáyé tán bàbá àti màmá rẹ wáyé táwọn bá ṣètà ti dé lórí ibú tí wọ́n sì ríran lórí rẹ má bàtí pa ara rẹ jẹ́ torí délé kó tètè gba islam kó tètè àfihàn rẹ̀ wọ́n yìí ṣe islam wọ́n yìí gbé ala àlẹ́ gbé bíi ti ànàjáṣe ànàjáṣe ọba lò sọ́ba náà lọ́rẹ́ yín náà kìí sọ́ba tó ń torí délé ọ yàtọ̀ síra wọn òun bẹ̀rù kí wọ́n lè rọrùn lóye látàrí kó sì jọba nàṣọ́ra ọgbà islam lábẹ́nu ìrànlọ́wọ́ ribiribi ló tún ṣe fáwọn mùsùlùmí. ó sì kú mùsùlùmí anabi sọlá ìsọlá ló jẹ àmọ́ kó kú mùsùlùmí tó ṣùgbọ́n ẹlòmíín ìdìbò ló ti fẹ́ gbé islam rẹ̀ pamọ́ tí wàá kú tán táwọn fẹ́ gbé e lọ síbi tá a ti sin táwọn ní ẹ̀sìn ìpínlẹ̀ ṣe náà táwọn náà táwọn ọmọ para àwọn táwọn ọmọ òde tí ó dìjà táwọn á fòkú mọ́ra wa lọ kó tètè ṣe kó clear náà. aleykum salaam number four. bí èèyàn bá jẹ gbèsè àwẹ̀ tí ó wá tó wá di ọjọ́ yàmà harofa tó wá fẹ́ san àwẹ̀ yẹn padà ní àníyàn pé òun tún gba àwẹ̀ yàmà harofa pé ṣé irú eléyìí ó ṣeé ṣe nínú ìsàmì kéde ni pé àwọn yẹn máa sọ pé gbogbo àṣìṣe àwọn jàmá pé ọ̀rọ̀ ìmáàmù ló wà ó lè yí tako àká ìwé. alhamdulilayi ẹni tó jẹ àwẹ̀ tó wá jẹ pé ijó àràfà ló fẹ́ san padà ijó àwẹ̀ rọmọbọn ọwọ́ adúlọ́lá títí títí ìjọ àràfà péjọ àràfà ló ń fẹ́ gbà sódà wọn fi dọ́gbọ́n gba aládá méjì àwẹ̀ ti rọmọbọ́n àtàwẹ̀ àràfà rárá o àwẹ̀ ti rọmọbọ́n lọ gbà òní gba aládá kọ́pọ̀ fún ti àràfà nítorí pé tí ọ̀kan nínú ẹ̀sìn méjèèjì bá ti gbèsè mẹ́wàá náà gbèsè sì lọ́kàn nínú ilé ìtumọ̀ ẹ̀ tó wọ́n á sọ pé sísọ tí wọ́n máa sọ pé gbogbo àtìsí tí sẹ́wọ̀n bá ti lẹ́yìn lè máa mú ọrùn lè máa mú lọ́wọ́ kọ́ takò àgbọ́yé àbí làákà ìfọ̀ bẹ́ẹ̀ ni tó bá jẹ́ pé làákà ìlàbà máa fi tẹ̀sí ọjà ju pípé abẹ́ ìbọ̀sẹ̀ lọ́yẹ̀ ká máa fọwọ́ pa sórí pọ̀ ní tẹ̀lẹ́lẹ́ ṣùgbọ́n kéré lànà bí ọ̀sọ̀rọ̀ bá àdìsẹ́lẹ̀ fọwọ́ pa eléyàn túmọ̀ sí pé ẹ̀sìn tako làákà ìgbòho gbà ó wọn gbó làákà ìjọba gbádùn á rí pé pẹ̀lú ìtako òfin tó pọ̀ ege torí di eléyìí ìmáàmù tẹ́rí yẹn òun yóò máa ti agbátẹrù fún gbogbo àtìsí tẹ́ ẹ bá ṣe èyí tí ọrùn rẹ̀ ọba rán èyí tí gbogbo àtìsí lóòótọ́ lọ́rùn rẹ̀ máa mú àwọn àtìsí ráńpẹ́ ráńpẹ́ ni lè má mú máa yàtọ̀ sáwọn àti ti karabìtì karabìtì bí kéèyàn máma kó fi ìforíkalẹ̀ kanlẹ̀ nínú ìforíkalẹ̀ méjèèjì àkọ́kọ́ ọ̀daràn lélẹ́yìn sẹ̀yìn kọ́ máma tó ní ìrún bàjẹ́ tó tó bá gbàgbé sí ilẹ̀ ńkọ́ ìmáàmù ò lè gbé ìmáàmù ò lè gbé àkókò ṣe tó bá ti bọ́ ọmọ ọlọ́wọ́ àtúnrákà àkídípò rẹ̀ tó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn kan tó dé orígun orígun ìmáàmù ò lè gbé tó àmọ́ bí nísìn gbàgbé aláwọ̀ àkùbárù níbi tó ń ti lọ rùkú àbí òye ẹ̀ subhana rabbiyal azim ọgbàgbé rẹ̀ rùkú ìmáàmù ti gbé gbogbo ilé àmọ́ kí sàtáyà ni ìmáàmù gbé kò yẹn ètò nínú gbogbo nǹkan ike tí agbára lè má mú ti ká yà bí ọ̀ka lọ títí tẹ̀yìn òfin tún rẹ̀ náà nọ́mbà five. Tí ṣe ìdẹ́gbẹ̀ẹ́ ìdí àwọn ọkọ̀ ṣẹ̀ṣẹ̀ olójú olóṣùwọ̀n pé ìdí àwọn ọkọ̀ ṣẹ̀ṣẹ̀ ní oṣù ẹ̀kọ́ rí lẹ́ẹ̀kọ́ ní pé jáwé iye ẹnu ẹ̀ ṣé ìyẹn akọ́wẹ́sà lè fọ́ ọkọ̀ ìnira kẹ́lẹ̀ àbí àkànfò ní ìjọ àkànfò rẹ̀. alhamdulilayi tí wọ́n á kó mi dín bẹ lọ́wọ́ kan lábẹ́ fi sẹ́nu fi sí mú ọ̀dájú pé yọ rọrùn ká tún fọmọ kàkà gbẹnu nítorí pé tó bá jẹ́ pé fẹ́ gbẹnu bó láti di omi yìí mú ó tó di pé a lọ mú omi èsì pẹ̀ yóò sì yọ bọ́ tó ní ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì tún ni wípé tí a bá fomi sẹ́nu àní kí lọ sí múlẹ̀ kaná lórí tí a bá ti bí afẹ́ tira létè àbomi sẹ́nu òbí dànù òtí túlẹ̀ òtí gbé ti mú lọ ọ̀nà oláwà gbà mí ẹ̀ pé wàhálà dénú ẹnu dí imú dí tòwá fi sẹ́nu sẹ́nu nígbà tó bá fi sẹ́nu wàá tu wàá ti gbé ti mú náà lọ àmọ́ kí wàá ti gbé dọ́kú blow. ẹsẹ pé ń bẹ lẹnu tún bẹ mú là àmọ́ mi ló lò ó sì gbé tìmú náà lọ ó tu ó gbé tìmú lọ lẹ́ẹ̀kan náà wá hà sí. Ẹ̀bẹ̀ náà nìyí tó dáa jù ní pé ká gbogbo ẹ̀ ẹnu rẹ rẹ ètò ìtún dáadé ní pé gbogbo fífọ̀ kọ̀ọ̀kan kò bomi kan fún gbogbo ẹ̀ náà lànà bí sè ọ sọ̀rọ̀ bá àlè sọ̀rọ̀ bọ̀ tó dájú pé ńgbà tó bá ti lọ́pọ̀ kan wàá rí i pé yọ̀rọ̀ ọlọ́run púpọ̀ tó ńgbà tó bá bomi sẹ́nu wàá yọ tó bá fẹ́ fọwọ́ sí àkọ́kọ́ fífọwọ́ yọnu ò sínú yíyọnu tó bá wù ọ̀yìn tó tó bá fífọwọ́ gbó wàá fọwọ́ gbó wàá tún bomi mí wàá tún bomi ṣùgbọ́n sọ́ra kọ́ mẹ́jẹ pé ìlòkulò ọ̀wọ́ ọ̀nà omi tó ń lò fún ẹgbẹ́ sùn wánú àti kàtí ń bọ̀ number six. bóòlù mi ti kárí rẹ̀ wípé orí pòsàlù aládàáda àmọ́ kí mo rántí ọ dájú pé ń sàlù aládàáda tó bá ti dájú pé ń sàlù aládàáda tí ó sì ti pẹ́ sígbà tí mo parí àlọ́ àlà wàá fọ alhamdulilayi wàá fọ apá yẹn wàá wá fọ tó tún tẹ̀lé nínú àlọ́ àlà ibi tí ó ti tà àlọ́ àlà náà lọ́wọ́ wàá fọ apá yẹn wàá tún fọ wàá wá parí wàá wá pàtì wàá wá fẹ̀sì tọ́ba ti pẹ́ wàá tún gbogbo àlọ́ àlà bẹ̀rẹ̀ number seven máa ń fi ní ìbéèrè ìjọba láti nípa ó pé tí àwọn abẹ́rẹ́ sùn tí a máa kọ́ wà àwùjọ tó. àmọ́ ìjọba wa ló pé bí a ń jẹ lọ́wọ́ sí ìgbà mi tí a máa kọ́ wà ìjọba wà tó ìjọba tó ẹ tọ alhamdulilayi oúnjẹ tí a bá mọ̀ pé ó bàjẹ́ àní máa ṣe àní ṣe oúnjẹ létí ní kàtà nítorí ká máa ṣe oúnjẹ létí ní kàtà yóò máa bí lọ́pọ̀lọpọ̀ ọgbà míì ká máa jẹjẹ kújẹ àbí ká máa jẹ oúnjẹ tó dáa nítorí pé bọ́ọ̀bá padé ó lè bàjẹ́ bọ́ọ̀bá padé ló bàjẹ́ tó nítorí ẹ̀ tí wọ́n bá tó lè jẹ ní ìsìn lẹ́yìn náà kí ló dé tó gun ẹlòmíì jẹ kó tó di póòsù ẹ wá jẹun o ìbánu ti sọ̀rọ̀ bá àlùsọ wọn ní jẹ́ ìbá tilẹ̀ ẹ fomi ti kọ́kọ́ àmọ́ kọ́ máa ń jẹ pọ́bẹ̀ olómi o ẹfọmi ti kọ́kọ́ ẹ sì fún àwọn alábàágbé yín gbé ẹbùn wọn jẹ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nu àìkà ni wà àláàánú ìwọ ọmọ ṣe ń jẹ yọ ọmọ já fíkánfíkán gbogbo àwọn tẹ̀sí ń jọ ń gbé òórùn làwọn gbọ́ wọn ní oúnjẹ ọ̀dà bẹ́ẹ̀ mùsùlùmí sì ní gbogbo wa àbí òye wa tọ́ba kò túmọ̀ sí pé kò ṣe sàárà àti ọ̀la gbára o àmọ́ ọ̀rọ̀ àbọ̀ àwọn náà jẹ́ ń bẹ̀ tó fi jẹ́ pé ìtọ́sẹ́kù inṣàlá kò ní bàjẹ́ tó ṣùgbọ́n yọ bàjẹ́ kò ní bàjẹ́ ẹ gbọ́dọ̀ fún jẹ́lẹ̀ títí sùn pẹ̀lú àmì sọ̀rọ̀ àyùsọ́lá wọn ni ẹ̀pọ̀ àbọ̀ yín dé gbogbo ǹjẹ́ bá ti pàdé àṣetánì ò ní rí sí فإن الشيطان لا يفتح غلقا شيطان ولا غير لا تسنتر أقادي ó sì fi kọ́ pé iṣẹ́ jù ìgbà tí àwọn ń ṣe ìyàwó afẹ́ tọwọ́ kọ ìdájọ́ ọ̀gbìn tó kọ́ lápá pé kí ìjọba ọmọ kí ìṣòro tó wọ́pọ̀ òṣèlú tí ìbá jìnnà ìyá ṣe àwọn àtọwà lórí bẹ́ẹ̀ òsì ìgbà yẹn lọ jí the first step tí ọ̀pọ̀ ṣe ń gbèsè ayé sẹ́yìn ti di náà ní kò ṣe rántí ọlọ́ tàbí èyí wa kálí báwọn tí ò lẹ́sìn gan tí wọ́n ti kí wọ́n gbé rẹ́kọ̀dì àìlú ẹ̀kọ́ èdè fọ́ọ̀tìn tí wọ́n kọ́ sí lò wọ́n ti nínú àwọn rẹ́kọ̀dì wọn wọ́n ti mọ àwọn tọ́pì tí àwọn olórin yẹn tírì omi ìmọ̀ ń jáde lọlẹ̀ ní Elédùmarè kò tí ì jáde o ariwo ti gba gbogbo ilé àìlú ẹ̀kọ́ ẹ̀ ẹ̀ ti kọ́ ọmọ mùsùlùmí ọmọ gbé ọmọ sọ̀jìká. kéde òun náà jáde nù ẹ àdúrà rọrùn lọ́dọ̀ àwọn tí wọn láì á islam dà pọ̀ òun dáná lè ní kẹwù ẹ اللهم بك أصبحت وبك أمسيت وإليك النشور اللهم إني أسألك العفو والعافية في الدنيا والآخرة اللهم إني أسألك العفو والعافية في دنياي وأخراي وفي أهلي ومالي اللهم آمن روعاتي واستر عوراتي واحفظني من بين يدي ومن خلفي وعن يميني وعن شمالي ومن فوقي واعوذ بعظمتك أن أغتال من تحتي آه تاتوا من بيجو تنسلي والله دوا في إلا ولا في سنو àìwáni ká máa jó ká máa lù pé kí ni lórí bẹ́ẹ̀dì rẹ nígbà tó bá ti dìde ọ̀sàdùà tó o ti lọ yọ mú rẹ ọkọ̀ ọwọ́ yọ òfin mu àmọ́ ọ̀gbọ́dọ̀ kọ́ omi kó tó fọwọ́ rẹ̀ nọ́mbà eight. Wọ́n wá fi bí a ní ṣe ìwọ̀n, wọ́n wá pé òun máa ń bẹ̀rẹ̀ ọ̀nà pé bí a ní jíìpù ló fẹ́ bẹ̀rẹ̀ fún ìdájọ́ ti ṣe wọ̀nyí báwo lẹ́sẹ̀ màṣíìnì kan sọ wípé wọ́n fi màṣíìnì lọ fún àwọn wọ́n sì sọ fọ́ọ̀rẹ́ rẹ̀ kan tó kọ́ wọ́n sì ní rárá òun máa bẹ́ lọ́ngbà wọ́n sì ti bẹ́ lọ́ngbà ṣe àkọ́kọ́ tó ń fi bẹ̀rẹ̀ ní kí tọ́ tó wà là kọ́kọ́ tó mẹ́sẹ̀ dáadáa ẹ̀sẹ̀ kíkọ́ máa ṣe yahoo yahoo ẹ̀sẹ̀ kíkọ́ máa jáde tòtò bá ti kọ́jú mẹ́sẹ̀ rẹ̀ dáadáa kọ́dà ó lè jẹ́ pé tírénì ni ó pọ̀ ra lórí di eléyìí kò sí wàhálà mi àmọ́ kọ́ máa jáde ó sì máa ti gbájú ẹ̀

ó lè má wẹ̀ wọ́n tó bá bẹ̀rẹ̀ láti etí òkun díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tó eléyìí ó dáa jù nítorí pé ẹni tó bá fi ní ńlá bẹ̀rẹ̀ ó sì ti kó pé kéékèèké ni ó fi parí ẹ̀ àbí kó tiẹ̀ má ní nǹkan kan torí má kọ́rọ̀ sọ ìrùwọ̀rọ̀ tẹ̀fà ìlà tó má kọ́rọ̀ wọ́pà ẹ̀yẹ kì fò àbí kọ́ ẹ̀yẹ kó ti fò náà ni ó ṣubú àbí ẹ̀yẹ wa kó ti fò náà ni ó sì ṣubú torí lè rìn nǹkan díẹ̀ díẹ̀ kéèyàn máa wá ga ó sì dà kíkọ́ kàn yín pé láàrin ló ti bẹ̀rẹ̀ lọ torí pé ọlọ́run bá lè má gbàdúrà yín lọ síbi tó lérò kó jẹ́ pé òní wá rí kankan kó wá kánjú kó wá sọ pé gbogbo ìjọba gbà kéèyàn wá di péyàn di amúrọ̀bà ọlọ́run sànù wa tó ń torí délé kéèyàn fi nǹkan díẹ̀ díẹ̀ bẹ̀rẹ̀ torí láyé wa tẹ́ rí kì í sábà èèyàn mélòó ló jẹ́ pé ńlá ló fi bẹ̀rẹ̀ wọn kéré àfi tó bá jogún bàbá rẹ̀ tó bá jogún bàbá màmá rẹ̀ náà sẹ́nà bàbá kówó ma títí gbà díẹ̀ yóò jogún jíìpù yóò jogún bàálù gbogbo ẹ̀ padà dọ́mọláńké sọ gbogbo rẹ̀ ní ṣẹlẹ̀ láyé yìí tòtẹ́yìn ọba sì jẹ́ kéèyàn láyọ̀ ọkàn wàá lọ bẹ̀rẹ̀ wàá lọ tẹ̀lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ nínú wa dókítà bá rọ̀ mọ̀ọ́yá wa tí gun kẹ̀kẹ́ gun mẹ́ṣíìnì kẹ̀yẹ́ lánàá títí gba ó tún ti gbé èéfín rẹ̀ dé lọ́dún ní pípín ní gbọ́ sọ́bí èmi ò jẹ́ gún ṣòdún ṣòdún ọlọ́lá lò nítorí pé ń gun kẹ̀kẹ́ ẹsẹ̀ lè mí rìn ọlọ́lá lò torí pé òun ti lè gun mẹ́ṣíìnì ẹsẹ̀ lè mí rìn akọlọ ọmọ bá tiẹ̀ jẹ ọlọ́kùn ti dáadáa fáwọn náà àbí ẹ̀yẹ wa tó èèyàn ò ní fojú síbi tó dínà jù torí pé sábà ń pè lọ́ba fẹ́ fi bẹ̀rẹ̀ ó máa sábà dá wàhálà lẹ̀ náà tó ṣùgbọ́n lè yóò túmọ̀ sí pé wọn náà tó wá rówó ra machine àbí kẹ̀kẹ́ kọ́ máa kọ́ sí la ọlọ́ọ̀dà kò má fẹ́ yí sópin o ọlọ́ọ̀dà fẹ́ yí sópin o ẹ̀yìn kó tó ra machine lẹ́yìn machine o àà àjọ àkájọ àlélẹ́yìn gbọ̀ntọ́ ọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ̀kọ́ kọ́lọ́ mẹ́jọ pin lórí machine ẹ̀hán ẹ̀kọ́ kọ́lọ́ mẹ́fẹ́ yí sópin àà yẹn ti pè fúnra rẹ̀ ni pé kó tó ra machine mi kó tó ra machine mi àbọ̀ tó ṣáà lẹ́kọ̀ọ́ أشهد أن لا إله إلا